ẹ jẹ́ ká máa kíra wa kú àbọ̀ sórí ètò gbogbo ayé ètò gbogbo ìlú ètò gbogbo ọmọ Yorùbá ta Yorùbá fún nẹ́tíwọ̀kì yìí ká tó bẹ̀rẹ̀ ètò ga ní nẹ́tíwọ̀kì ti fẹ́ máa ṣe bó ṣe fẹ́ máa ṣe ètò gbogbo ọkùnrin wa ètò gbogbo obìnrin wa ètò ọmọdé wa ètò àgbà wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Laji Abbas tí gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà ẹja tó máa kíra wa kó àbọ̀ àkọ́kọ́ o mo dúpẹ́ fún ọlọ́run ọba ọba àṣẹ̀dáyé ọba àṣẹ̀dọ́run ọba tó ṣe wípé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi lè máa ṣe ọmọ aráyé lóore bákan náà o mi dúpẹ́ fún gbogbo èèyàn alátìlẹyìn ìtàn Yorùbá káàkiri ti gúúsù lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ètò ìṣípẹ́yìn gangan ni ìtàn tẹ́ẹ̀ ní tán ẹ̀yin ni àṣà tẹ́ẹ̀ ní sá ẹ̀yin lẹ́ ń dá sọ́rọ̀ wa pé bò ní ìtàn àti àṣà wa bò ní òsì ní wọ́ọ̀kùn bò ní ohun àjogúnbá àwọn bàbá wa bò ní òsì ní wọ omi mo dúpẹ́ gan mo máa lórí fún àtìlẹyìn tẹ́ ẹ̀ ń ṣe fún ètò ìtàn Yorùbá bẹ́ẹ̀ ṣe ń dára pọ̀ mọ́ wa ẹ tún máa bá wa pín ètò yìí bí máa pín ẹ sì máa bá wa sẹ́ǹdì ẹ̀ káàkiri ti bútùrù àgbáyé torí pé a tún sọ ọ̀rọ̀ ní alẹ́ yìí a dẹ̀ tó fẹ́ kí a kọ́gbọ́n a tó fẹ́ ká wá ìmọ̀ kún ìmọ̀ torí wípé ojúṣe tiwa ni láti dáàbò bo ìtàn wa ojúṣe tiwa ni láti dáàbò bo ìtàn wa torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ìlọsíwájú ni wọ́n ń wá bí wọ́n ṣe paná ìtàn títàn wa yóò sì parẹ́ irú wọn bẹ́ẹ̀ wọ́n sì wá àwọn tí wọ́n rà bọ̀dí tó ṣe wípé tí wọ́n bá ti rárú àwọn èèyàn bẹ́ẹ̀ bọ̀dí tí wọ́n bá fẹ́ kí wọ́n máa sọ ni wọ́n máa sọ ètè ti wà tipẹ́ kò síbi tí ò ti sí ní orílẹ̀ ayé tó ṣe pé tí wọ́n bá fẹ́ pa ìran kan rẹ́ ìtàn wọn iná ni wọ́n kọ́kọ́ parẹ́ tí wọ́n bá ti gba ìtàn wọn lẹ́nu wọn wọ́n ti mọ̀ pé wọ́n ti rí àwọn èèyàn yìí wọ́n ti rí wọn parẹ́ dùn tí wọ́n bá fi lè rí ìtàn wọn gbà ní ẹnu wọn tí wọn ò jẹ́ kí àwọn èèyàn mọ pàtàkì ìtàn mọ́ ẹ wọ́n ti rí àwọn èèyàn yìí parẹ́ wọ́n sì ti rí wọn kó ní papámọ́ra ìdí nìyí tí àwa fi ń pariwo pé ìtàn wa ò gbọdọ̀ parẹ́ àṣà wa ò gbọdọ̀ parẹ́ ojúṣe gbogbo ọmọ Yorùbá sì ni láti dáàbò bo ìtàn wa àti àṣà wa eléyìí tí kìí ṣe fún ààrẹ òpìtàlájì Abbas nìkan tó jẹ́ pé n tó wà fún gbogbo ọmọ Yorùbá káàkiri tìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni láti jọ pawọ́pọ̀ ká dáàbò bo ìtàn wa láti jọ pawọ́pọ̀ ká dáàbò bo àṣà wa ó wà fún àwọn ọlọ́ba wa lọ́balọ́ba ó wà fáwọn ìjòyè ó wà fún gbogbo parakòyé àti bọ̀rọ̀kìnní ó wà fún gbogbo ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lọ́gbàlọ́gbà láì fi ti ẹ̀yà kan sí nílẹ̀ òòtù òjire ó sì wà fún gbogbo àwọn olóṣèlú wa ǹjẹ́ ààrẹ ni o ǹjẹ́ mínísítà ni o ǹjẹ́ olórí àwọn òṣìṣẹ́ ni o ìjọ́gọ̀ ológun ni o ọ̀gá ọlọ́pàá ni o aṣọ́bodè ni o àti gbogbo àwọn olóṣèlú wa gọ́vnà ni mínísítà ni kọmíṣánná ni ọ̀nàrẹ́bù ni sẹ́nẹ́tọ̀ ni gbogbo wa tó fi lórí chairman and councillor iná ni ètò ìtàn Yorùbá wà fún torí pé ètò kan ni ti ń dáàbò bo ìtàn àti àṣà wa léyìí tó ṣe wípé àwọn ọ̀tá wọ́n sì ń lu ìlú kówókówó fún ètò náà yìí pé ẹni tó ń ṣe léyìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń ṣe àtìlẹ́yìn àti ẹ̀yin bàbá mi gbogbo tẹ́ ń ṣe ìwúre fún wa tẹ́ ẹ̀ sọ pé láéláé àràbà ilé ò gbọ́dọ̀ wú pé ìpátá pa ìrókò àlè pa igi òsè bẹ́ẹ̀ ìpátá sì pa igi òsè náà tún ni àlè pa igi ńlá bẹ́ẹ̀ apá ọmọdé wọn kò sì ní ká igi òsè mo dúpẹ́ gidi gan ni lọ́wọ́ wa bá a ṣe ń ṣe àtìlẹ́yìn fún wa mo rí ètò tí àáfàá Jaqmal tó ṣe nílọrin tí ń sọ ìtàn ṣùgbọ́n ìyún odidi tọ́píìkì kan ní lọ́la tó ń sọ ìtàn àwọn Yorùbá àrùbá eh, àwọn àti Fúlàní wọ́n jọ jáde wọ́n jọ sí gbogbo ẹ sáà máa dá ọgbọ́n ẹ sì ní ká dákẹ́ ẹ sì ń pè mí ẹ sọ pé kí n dákẹ́ lálẹ́ alálẹ́ yìí ìkan àwọn àáfàá wa tó pè mí wọ́n bẹ̀mí bẹ̀mí bẹ̀mí pé orí ìkúnlẹ̀ làwọn wáyé ààrẹ dákunjọ ìtàn tó ń tú ta ìpọ̀ ọ̀gbìnà bẹ́ẹ̀ ṣe ń sọ̀tàn mi bọ̀ láti ẹjọ́ iná ẹ̀ nìyẹn ilé ìsìn ìdárapọ̀ mọ́ wa iṣẹ́ ń rìn mí kí n wá kaṣọ lójú aráyé iṣẹ́ ń rìn nípa ìtàn kí n ka aṣọ lójú aráyé tọ́lọ́ fi rìn mí ṣùgbọ́n ẹ̀ ń bẹ̀bẹ̀ pé kájèkúrú kọ́tọ́ àwọn ọmọ yín tó ń gbanwó ẹ̀ sáwo mo sì ti sọ àní ẹja àgbà họ́ọ̀lù gbogbo tíra àti ẹ̀rí yín tẹ́ ẹ bá lé lórí ìtàn àtàlọ yín tẹ̀ ń pa lórí ìlọrin ẹ jáde wá nígbà táwọn bàbá ìwà pè máa sọ fún ọmọ ní ọ̀dà ṣèbí ìgbà wọn kọ́kọ́ bẹ̀rẹ̀ torí pé tí wọ́n bá bẹ̀rẹ̀ wọ́n ní pé um, bíbélì ní pé má ṣe dá a sí wèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀ kí ìwọ pàápàá má bàa dàbí wèrè rẹ̀ nínú ìwé òwe adó lórí èèyàn pé má dá a sí wèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀ kí ìwọ pàápàá má bàa dàbí wèrè rẹ̀ àwọn èèyàn wá wò pé ẹyin ẹ mẹ́jà dá wọn lóhùn torí pé ká má dàbí irú kan náà gbogbo ajá tí ń gbóyàn kọ́ lèèyàn lè máa lọ ẹ̀kọ́ mọ́. ṣùgbọ́n gbò tó wá di ẹsẹ̀ tó tẹ̀lé bíbélì wá ní dáyà sí wèrè lóhùn gẹ́gẹ́ bí wèrè rẹ̀ kóun pàápàá má bàa rò pé òun gbọ́n lójú ara rẹ̀ ìdí nìyẹn tó ṣe pé àwa fi jáde ìpè tá a bá ní ká dákẹ́ wọ́n mọ̀ rò nígbà wọn ti kọ́kọ́ ń sọ ìtàn lọ́rin tọ́pọ̀lọpọ̀ èèyàn òfèsì àmọ́ gbà mo wá jáde bí ìpè mi sì ti mọ ibi tí wọ́n ń lọ wọ́n fẹ́ máa fi ẹnu gbalẹ̀ torí pé tí wọ́n fẹ́ ṣe tẹ́lẹ̀ ni pé kí wọ́n lọ fi ìdàgún òkun wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ Yorùbá kó tó di ọdún eighteen forty ká tó jagun Òṣogbo ká tó ṣẹ́gun wọn ní ọdún 1840 mo rò pé àáfàá tó sọ ìtàn yìí pé ńgbà tí gbogbo yorùbá àti ìbàdàn kóra wọn jọ ó ní ń tó bóyá àwọn tí mo ní kọ́ lọ bèrè tán lọ ti rọ́ tàn wọn ò ní wá jáde kí wọ́n wá rẹ́ndà apology ní ìsìn àáfàá kéwúlérè mò ń bá wí o tó ń pààlọ́ tó lòún sọ ìtàn tó bá ti di bí ọ̀rọ̀ ìtàn ẹjọ́ torí ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sìn kọ́ mùsùlùmí ni yín mùsùlùmí tó o tó o bá fẹ́ gbọ́ ìtàn àbí tó o bá fẹ́ kọjá àyè rẹ mọ́ tó o mọ̀ nípa ìtàn yorùbá èmi náà tí mò ń sọ̀rọ̀ ìkísí pé mo kàn ń pele ìtànjọ iṣẹ́ ìwádìí both local and international ká tó lè fún wa ní international award ṣẹ̀rò péré la ṣe débẹ̀ ni. mo ti ti sọ invitation letter mi ń bẹ láti orílẹ̀-èdè amẹ́ríkà tí wọ́n ń retí yí pé ká kọ̀wé àwọn ti ṣe tán ká máa bọ̀ ṣeré la ṣe débẹ̀ ni. apẹ́ apàdé ń dùn ara ayé ni ibi tí mo ti ní fáǹsì dé láyé kò sí kọ́ńtì tí mo bá fẹ́ lọ táwọn èèyàn ní táwọn èèyàn ní sọ pé yá àwọn èèyàn mi bẹ Canada wọ́n bẹ l'Amẹ́ríkà wọ́n bẹ ní Brazil wọ́n bẹ ní Italy wọ́n bẹ ní United Kingdom níbo ni láwọn fásitì káàkiri àgbáyé ṣùgbọ́n gbàgbọ́ àwọn ìbáṣẹ ń pè mí ẹ sáàjà gbájúmọ́ táyì ọdún kẹta ní sẹ́yìn sáàjà ìtàn yìí sáà ni tí mo bá ní tí mo bá ní kókó ìtàn yìí ni ìtàn yìí ni. gbèsègbè àwa ń tẹ̀lé ìtàn jọ àwa máa parọ́ a máa pa àlọ́ lórí ìtàn iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ni èrò wọn ni láti lọ gbalẹ̀ dé òkun àmọ́ gbà wọn ò lè gbalẹ̀ dókun mọ́ tí wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ yorùbá tí wọn ò kọjá ìlú ìlọrin tí gbogbo ìlú tó yí ìlọrin ká sì ń sọ pé àníṣe ní yorùbá làwọn ìtọ́wọ́ àkù ni kí wọ́n máa fẹnu gbalẹ̀ máa sọ fún bàbá tó pè mí pé ṣebí ìlọrin wọn fẹnu gbà tẹ́lẹ̀ wọ́n mọ̀ tètè fẹnu gba ògbómọ̀ṣọ́ kí n tó wá jáde wọ́n wá lọ gbéwèé tí aláàjì ẹlẹ́kejì mọ̀ ṣe wọ́n wá lọ scan ojú ìwé ẹni òpè nínú ìtàn yìí ni wọ́n pè mí alájẹ ẹlẹ́kejì mọ̀ sí ní ní gàbàrí nìlọrin bàbá mọ̀ èmi èmi mọ̀ bàbá mo rántí ìgbà tí bàbá ṣe wọ́n dìlífà lẹ́tọ̀ kan fáwọn gàmbàrí bàbá pè mí ni wọ́n sì tún fún mi ní kọ́pì lẹ́tọ̀ tí wọ́n dìlífà ǹjọ́ náà bìkọ́ lóòótọ́ ẹ̀yà wa lè papọ̀ bàbá yìí sì ṣe fúlàní gàmbàrí ni wọ́n àwa àti Gàǹbàrí Yorùbá àti Gàǹbàrí àsìjọ ní ìbáṣepọ̀ ẹ lọ wò táwọn gòbírí ẹ lọ wò táwọn gòbírí kò sí bí gòbírí ó ṣe sọ̀tọ̀ wọn láyè kí wọ́n mọ̀ sọ ti Yorùbá mọ́ wọn èyí ṣe Fúlàní níjó ni Fúlàní dáyé tí Jaqmal wá ń sọ̀tàn tí ń fọ̀rọ̀ Fúlàní gbọ́rọ̀ jó làwọn tán Fúlàní dáyé ṣùgbọ́n èmi ń rán lé bàbá mi lọ́wọ́ níjọ́ tẹ́ ẹ bá kọjá yẹ irú tẹ́ ẹ sọ yìí àwa wa mú tàn wá bẹ́lẹ̀ ṣerí bẹ́lẹ̀ ṣerí bẹ́lẹ̀ ṣerí ni ilé bàbá ogún ilé bàbá mi mọ̀ rán lọ́wọ́ ẹni tó bá sì mọ̀ yí pé òun èsè yorùbá àbí tí mò ń bá mọ̀ wulẹ̀ wá sórí péèjì rárá mọ̀ wá sórí péèjì jókòó lé máa sọ tán lé bàbá rẹ ìtàlímì tẹ máa sọ nílọrin náà lẹ máa sọ ẹ sọ ìtàn lọrin ẹ sọ ìtàn ìsìláàmù nílọrin bó ṣe ń sọ ìtàlímì lẹ ń sọ nílọrin tẹ bá fẹ́ sọ ìtàn ìsìláàmù nílọrin ẹ dà akọ ọdún tí ìsìláàmù ti wà nílọrin ẹ wàá já amọye ọdún tí ìsìláàmù ti wà nílọrin àti ìgbìyànjú àwọn àáfàá tó wà lókè ṣúná kí alimi ó tó dé yóò ní jẹ́ pẹ́ ń sọ ìtàn mẹ́kẹ́ bá alimi, Álímì ló mú kinní kan Álímì kọ Álímì ò mú ìsìláàmù wọlé Yorùbá kò sì mú ìsìláàmù wọ lọ́rin àjiyàn pé òun náà gbìyànjú nípa ìsìláàmù àwọn àjiyàn rẹ̀ ṣùgbọ́n pé òun ló mú ìsìláàmù wọlé Yorùbá irọ́ ni bí mo ṣe ń dákọ ẹ àwọn bàbá wa ní mọ́tàlá àwọn bàbá wa ní mọ́tàlá síbà àáfàá mọ́tàlá nìkan ló mú ìsìláàmù wọ Ìbàdàn àfáà mọ́tàlá ni ṣùgbọ́n àwọn bàbá wa mọ́tàlá wà ṣáájú àwọn àgbààgbà àkọ́kọ́ ni lẹ́yìn ìgbà táwọn lọ tán ìlọ́kan sáfù kejì ní ìsìláàmù ti wá ráyè mí ńlá abúbákiri alága àwọn àti bàbá wa mọ́líkì mọ́tàlá wọn jọ jẹ́ contemporary ìlú fi kótẹ́ẹ̀f sírí àlùkùránì lé wọn lọ́wọ́ ńgbà tó ń lọ sí hajj pé àfáà mọ́líkì hajj là ń lọ yìí tá a bá lọ o tá a bá dé àbí gbà tẹ́ bá wà nílé ni o bẹ́ẹ̀ nìkan bá dé tí bá ń tẹ́tí àsórí omi tí tí ń sọ yìí tó bá yàtọ̀ sí ti ń bẹnu àlùkùránì àti mo gbélé ọ lọ́wọ́ yìí ẹ má tẹ̀lé tó bá gbé máa ń tẹ awọ ń tẹ awọ sórí omi ń sì ń kírun ń bẹ̀ ẹ́ pé yan náà ń fìlà ń bẹ̀ tí tí ń sọ yìí bá yàtọ̀ sí àlùkùránì ẹ má tẹ̀lé ẹ wàá rò pé mi ò wà ya kísà ìtajà ìdìkànnì nu àwọn bàbá wa dá kẹ́ ẹ máa làlìjànú kẹ́ ẹ máa sọ̀rọ̀ kẹ́nu yọ́ máa lana tẹ́ ẹ bá ti tẹ̀lé tí bẹ́ẹ̀ ní alukurani èyí tẹ́ fi pe lẹ́sìlámù ìbàdàn ló pé alukurani ni ká tẹ̀lé ká má tẹ̀lé yín nínú ìlú tó sì mọ fíkì jù ní gbogbo ilẹ̀ Yorùbá Ìbàdàn ni àwọn aráàlú ni gan mọ̀ pé tá a bá sọ̀rọ̀ pa fíkì ó yé Ìbàdàn nípa fíkìú pé àgbọ́yé ẹ̀sìn là ń pè ní fíkìú ká ṣe àgbọ́yé ẹ̀sìn ilé máa fi dùn mí tí bá ní tẹ́fà sílẹ̀ dẹ̀rẹ̀ àgbà lórí ẹ̀sìn a ní ẹ sọ̀rọ̀ pa fíkìú fún wa ìgangan náà ni ọ̀jẹ̀ sì ń wo pé àfihàn dandan ẹ bá ti mú àkàrà ẹ mú àkàrà ẹ dì àkàrà elépo pupa ẹ mú ibẹ̀ bá wá dé tán ibẹ̀ bá mú ninety nine ìkan tó bá wá kù ẹ lọ sọ sórí ìta pélé sọ pé ká mú epo ká mú iyọ̀ ká bù sí ká gbé sínú gbàdúrà pé ká lọ gbé sórí ìta kí ni ìyàtọ̀ níbo ló ń bá bọ̀ ìbẹ́pọ̀ náà la fi dín pupa náà la fi dín iyọ̀ náà la fi pè ló rẹ̀ irun lẹ́wọ̀ lẹ́ẹ̀tọ̀ pa fún wa ṣé ibi tó jú làdé ibi tó jú làdé. eléyìí là wá bá lórí pé wọ́n fẹ́ fẹnu gbalẹ̀ wọ́n wá gbàdóso Ògbómọ̀ṣọ́ kí n tó wá jáde wọ́n wá lọ gbé ìwé bàbá wa lẹ́jẹ̀ lẹ́kejì mà wọ́n gbé jáde kí n tó wá bẹ̀rẹ̀ sí ní fi àwọn ẹ̀rí lẹ̀ kí n fẹ̀rí lẹ̀ gbà Ògbómọ̀ṣọ́ mùdírù wa gan tí wọ́n ń sọ̀rọ̀ wọn ò mọ̀ tán Yorùbá inú mi dẹ̀rù bàbá wa tẹ́ pé pọ̀pọ̀lọpọ̀ àwọn tó pè mí pé àwọn mọ̀ yìí pé bímọ wọn ṣe mọ nípa ìtàn wọn mọ̀ pé gbogbo náà wọn ní kódà ọ̀tá rẹ̀ gan lájì wọn mọ̀ pé òpìtàn ni ọ́ pé ọ̀tá rẹ̀ gan mọ̀ pé áà ààrẹ òpìtàn ni ọ́ lóòótọ́ torí táwọn ó rò ní pé Ògbómọ̀ṣọ́ Ṣọ̀ún nígbà wọn sọ pé ùbàrùbá ni Ṣọ̀ún ọ̀rọ̀ ọ̀bàrùbá rẹ̀ sì pé méjì tí rẹ̀ bá gbà pé bàbá rẹ̀ ùbàrùbá ni ìyá rẹ̀ ń kọ́ ọmọ ta ni kì í sọmọ rẹ̀ sà ilẹ̀ ibi tó wà ilẹ̀ ta ni kì í ṣe ilẹ̀ olúgbọ́n àwọn òun ló sì dé kẹ́yìn sórí ilẹ̀ ẹbẹ̀ òun àwọn ti mi Ibrahim onísàpá àná ni tó mo jókòó ti wọ́n sì gbé ọpọ́n ṣẹ̀ǹbáyé jáde fún mi gbà tó bá rí fọ́tò náà nígbà náà mo yà á tí n bá tó lè má tó lè post ẹ̀ ni mo fi wá jáde nígbà náà pé rárá o Ògbómọ̀ṣọ́ ilẹ̀ Yorùbá ni o nígbà màá tó wá fi ọba lé ẹkú mọ̀ pé <laughs> oògùn ní ìnímọ̀mẹjọ́ rò ìtẹ́rọ̀ mi lọ́rùn mo wá fi lọ gbé bàbá Olúgbọ̀n sáàkì wá sórí ètò táwọn náà sì sọ mo sì ní ẹ jáde ẹja àgbà ọ̀ọ́lù gbogbo ìtẹ́ ìpàtà lábẹ́lé ẹ wá kojú kìnìún tàn àdé ẹ bá tó bẹ́ẹ̀ jáde ó ti lé lọ́dún kan báyìí tí mo ti ń pariwo àní ẹ wá kò mí lójú mo tún wá sọ́sẹ́ tẹ́ ẹ bá wá jáde àtún ti wá gbówó lẹ̀ ipe tó tẹ́ ẹ bá fẹ́ yìn mí jẹlẹ o mílíọ̀nù márùn-ún ni o mílíọ̀nù mẹ́wàá ni o tẹ́ ẹ gbà sẹ́rí bó ẹ kẹ́ ẹ jáde báyìí ten million naira tẹ́ ẹ bá fi lé o tó dáa pé àwọn pòfẹ́sọ̀ á pe àwọn pòfẹ́sọ̀ káàkiri gbogbo yunifásitì á pè wọ́n káàkiri wọ́n wá jókòó ó kárikó dẹ̀ máa mú pọ́ìntì wá so that's it àwọn pẹ̀lẹ́bá yìí náà bá dẹ̀fẹ̀ ká invite ẹ̀yin náà fún wa ní list àwọn professor kọ́mọ́dé gbé àbí alájà abáàsì nìkan ló wá professor wa àwọn professor yìí tó jẹ́ professor of history wọ́n wà jọ jókòó á wà jọ wá ní debate káàkiri ọ̀dọ̀ wa ẹ̀ẹ́dẹ̀kọ́ gbẹ̀rí yín wá pátápátá yẹ́nyẹ́ bí Álímì ṣe tẹ Ìlọrin ẹ fi hàn gbogbo ayé pé a Álímì lọ́tẹ̀ lọ́rin o Àfọ̀njá o ìjọ kan ló dé sí lọ́rin o àlejò ní nílọrin o àwọn òjò òṣekúṣe o àwọn ni o àwọn ni wọ́n jẹ́ àwọn ni wọn kọ́ tẹ Ìlọrin dúró sóúnjẹ nígbà wọ́n pè yàn lójó òṣekúṣe ṣé Fúlàní ní jòjò òjò olúkù lóye òjò òsì ọmọ ọmọdé dàgbà. a wàá wò bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́ ẹ̀ bá níbẹ̀ kẹ́ ẹ̀ kàn máa pa àlọ́ ìta abẹ́ ilé tẹ̀ ń pa àwọn làákàyè ni wọ́n ń sọ̀rọ̀ gbogbo tán Yorùbá ẹ̀yìnjọ́ tí wọ́n dá ànábì ádámọ̀ Mẹ́kà ní ìlú àkọ́kọ́ Ọlọ́run sọ nínú àlùkùránì pé ilé àkọ́kọ́ tá a kọ́kọ́ fi lélẹ̀ lórílẹ̀ ayé iná ni tí ń bẹ ní bàkátà iná ni kàábà a dispute pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n ìmọ̀jú bẹ́ẹ̀ ṣe ń sọ lọ lọ́dọ̀ àwa mùsùlùmí nù lọ́dọ̀ àwọn oníwádìí ìjìnlẹ̀ àwọn onísáyẹ̀nsì ń kọ́ àwọn tó ṣe pé bàbá wa Sheikh Adam <coughs> ẹ̀foríjì mi Sheikh Adam náà sọ pé àwọn kan ń bẹ tí wọ́n bá ti rí bẹ́ẹ̀ abẹ́ bí eegun àbí ìkankan ni wọ́n á gbé irin sẹ́lẹ̀ wọ́n fi wá awoyọ ọdún tó ti lò ó sì ní bẹ́ẹ̀ sí máa ń ṣe rédíò carbon fún nǹkan èyí tí ò rújú ìran wa ti wà tipẹ́ ìran wa nílẹ̀ yorùbá àwa àti fúlàní àjọ ní blood kankan àjiyàn yìí pé alọ́jà ìgbòmẹ̀kùn bí gbogbo ayé ṣe ń lọ sí dubai tó ṣe pé ọjà dubai gbogbo ayé fẹ́ lọ ná bẹ́ẹ̀ náà láti ní ọjà ìgbòmẹ̀kùn tó ṣe pé gbogbo ayé ni wọ́n máa ń wá bẹ̀ ibẹ̀ la ní òṣùpá jìó wọ́n ti jí gbé lọ òṣùpá jìó wọ́n ti jí gbé lọ tá a lóṣùpá jìó sí tó ṣe pé òṣùpá jìó yìí tí wọ́n bá gbé ilẹ̀ e bíi àlúùlù ni àlúùlù ni torí àwọn nǹkan tó wọ́n ju dáyámọ́ǹdì lọ́pọ̀ ṣùgbọ́n dáyámọ́ǹdì làwọn èèyàn máa ń rò pé nǹkan tó wọ́n jù àwọn tó tún wọ́n ju dáyámọ́ǹdì lọ nínú àwọn nǹkan tó jẹ́ nǹkan àlùmọ́ọ́nì nǹkan ìṣura tó wọ́n jù góòdì góòlù tẹ́ ń wò bó ṣe wọ́n tó kò sí nọ́mbà one to ten kò sí one to ten eléyìí tá a wá ní là ń pè lóṣùpá jìó tẹ́ bá ti gbé lẹ̀ ọba jìó náà ló ní nílé Ifẹ̀ ẹ̀bà yín tẹ̀ lọ yín tún lọ ṣe interview fọba jìó gan ẹ̀bà gbé mọ́tò tó ń dà mí láàmú kọ́ lọ́wọ́ kú sànú láti bàtà ti fi mọ́tò yẹn kò jàǹbá ọkọ̀ lọ́dún méjì náà làwọn mánéèjì ni ìlọ́fà tó ṣe pé ẹ̀fẹ́ máa rí wa káàkiri bá a ṣe máa ń lọ fáwọn iṣẹ́ ìwádìí àátọ́ ẹ ká ti lọ ṣe interview fọba jìó ká tó gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ ká gbọ́rọ̀ lẹ́nu ọlọ́rọ̀ nínú wọn àgbélẹ̀ lọ́jà ìgbòmẹ̀kùn tẹ́ bá ń ná ọjà yẹn gbogbo ayé wọn ti máa ń ná nígbà tọ́jà ìgbòmẹ̀kùn yẹn tó ń lọ tísà rẹ̀ ń lọ ọjà míì tá a wá ní tá àgbà tá àfẹ́ káwọn èèyàn wọlé Ifẹ̀ mọ́ ibi tọ́jà àgbòmẹ̀kún náà sì wà orílẹ̀ Ifẹ̀ ni kò tó wọ̀ gbòòrò lé Ifẹ̀ ìlà wa fi lọ dá ọjà míì lẹ̀ tá ń pè ní akẹ̀sán tẹ́ máa ń ná ní ọjọ́ mẹ́sàn-án mẹ́sàn-án akànṣẹ́ baálẹ̀ ọjà èèyàn àwọn lárúbáwá ń wá àwọn arab wọ́n ń wá wọ́n wá láti Sudan gbogbo ẹ̀ àwọn ni wọ́n wá ń pe àwa ní Yarubawa àwa náà wá ń pè wọ́n ní lárúbáwá nínú gbogbo orílẹ̀ ayé kò síbòmíì tẹ́ ti ń pe àwọn aráàbù ní lárúbáwá yorùbá nìkan ní pè wọ́n ní lárúbáwá àbí anábì sílùú mẹ́ka ṣe flag ni àbí network àmọ́ tẹ́ ẹ ṣe fún wa o ẹ ṣàánú ẹ ṣàánú ajé o àní ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ fojú òpó ilẹ̀ fún wa ẹ̀já wò ní wọ́n ti pé network ní ká ló ti gbé ìwò ẹja tó lọ ti glo ìwò pé àbí anábì sílùú mẹ́ka ó sì jẹ́ ìran lárúbáwá àwa níbí ni la ti ń pe àwọn aráàbù ní lárúbáwá àwọn sì ń pè wá ní yarúbáwá àwọn ará inú igbó àwọn èèyàn wa náà wá ń dapẹ̀ táwọn bá lárúbáwá ẹ̀yin náà jẹ́ táyà bá jẹ́ Yarubawa ẹ̀yin náà jẹ́ Larubawa ibi tó kọ́ ti bẹ̀rẹ̀ nu ṣùgbọ́n ó kọkan tí gbogbo wa ń jẹ́ ṣùgbọ́n àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbogbo àwọn tó bá fẹ́ máa kílèmù pé bóyá ọ̀rọ̀ Yorùbá Yorùbá ṣé Yorùbá lèkìtì ṣé Yorùbá ní Ẹ̀gbá ṣé Yorùbá ní kí lorúkọ ẹ̀ Yorùbá ní Ìgbóònà Yorùbá ní Ọ̀wọ̀ Yorùbá ní Àkókó Yorùbá ní Mọ̀bà ẹ̀yà kan nínú àwọn òtù ní Yorùbá ọdún 1919 ìlàwọ̀ òyìnbó ṣe ìpàdé ah, ṣé network ni àbí flagging ẹ máa ẹ máa tẹ̀ ń lọ́ọ̀fù ẹ máa tẹ̀ ń láìkì o wọ́n tún ti dé o àwọn ọ̀tá àlọ́síwájú ti dé wọ́n tún ti dé o ọ̀tá ìlọsíwájú ti dé wọ́n flag program ni flag program flag program wọ́n ti dé wọ́n gbà wọ́n ti mọ̀ pé ààrẹ ti ti ń bọ̀ wọ́n ti lọ ń kóra wọn wá ẹ bá wa tẹ love ẹ bá wa tẹ like ẹ bàbá wọn ti flag program yìí ẹ tẹ love ẹ tẹ like ẹ tẹ love tẹ like. ẹ̀yà kọ̀ọ̀kan ló lórúkọ rẹ̀ nílẹ̀ gbogbo wa pọ̀ Ilé sì wa àwọn Yorùbá ẹ̀yà kan ní Yorùbá wọn ni ẹyẹ ó tó di Ọ̀yọ́ lónìí níbẹ̀ nìkan pa ìtàn níbi tí ẹṣin ti yọ ìní wá ń jẹ́ ọ̀yọ́ mo ní ẹṣin wo ní yọ níbo lẹṣin ti yọ tí ń dọ́dọ̀ di ọ̀yọ́ ẹyẹ ó ní jẹ tẹ́lẹ̀ ẹyẹ ó ìní wọn wá pèpèpè tó di ọ̀yọ́ ẹyẹ ó ìní jẹ a sì tún máa ń pè ní kàtúngà kàtúngà àwọn ará òkè àwọn ń pè ní kàtúngà àwọn ará àṣàlẹ̀ wọ́n ń pè lẹ́yẹ ó torí ọ̀yọ́ àkọ́kọ́ gan fodo jẹ́bà ọ̀yọ́ àkọ́kọ́ ni ìtí olówu tulẹ̀ fún wọn ṣùgbọ́n àwọn ló pé àwọn tápà ni wọ́n ń lolẹ̀ náà lónìí gbogbo ilẹ̀ wọn náà làwọn fúlàní ti gbà tẹ́ ti pín mọ́wọ́ làwọn bíi bídà gbogbo ẹ̀yẹn náíjà torí pé olówu ó lolẹ̀ dé Kaduna bó ṣe jẹ́ pé ọlọ́fà ìmọ̀kálà wọn ń jẹ́ nípìnlẹ̀ àwọn lolẹ̀ dé gbogbo bí táwọn pè lágbègbè Burkina Faso ṣùgbọ́n èyí ò mọ̀ tán ìtẹ̀yìn bá iná ẹ̀lẹ́kàn rán mọ́nu àti àlọ́ wọ́n ti wọ́n ti kó ojú yín lọ wọ́n sì ti kó làákàyè yín lọ èyí tó bá ti fẹ́ kẹ́ ẹ sọ ni irú ẹ̀ wọ́n fi ń pè mí wọ́n bá mi negotiate nínú mo mọ̀ pé mùsùlùmí ni yín ìtàn tó bá fẹ́ fún ìsìláàmù ni kí n máa sọ lẹ́yìn yìí náà ìsìláàmù tiwa ò rí bá nílẹ̀ yorùbá ìsìláàmù tó dúró déédéé àwa ẹ̀ọ́dẹ̀fọ́ lè kún wa àdèfàbòsí kún tiwa àwọn èyí gba dúkìá onídúkìá àwọn èyí sì ṣàbòsí fún yàn àìṣàbòsí fún yàn. ọdún 1919 làwọn òyìnbó wá pè pàdé lẹ́yìn ìgbà tá a jagun kírìjí táwọn òyìnbó ti dé aláàfin ọ̀yọ́ aláàfin adéyẹmí àkọ́kọ́ ní bẹ lórí àpèrè ohun tó sì ń kọ sínú òwe rẹ̀ ni aláàfin aláàfin adéyẹmí the king of yorùbá ṣẹgbẹ́ tọkọ kò sọ pé aláàfin adéyẹmí the king of ọ̀yọ́ ẹ lọ wo gba àwọn lẹ́tà wọn èyí tẹ́ ẹ bá tún lẹ́tà lọ́wọ́ tá a bá ní í wọlé into scan rẹ̀ into bá wa gbé jáde aláàfin adéyẹmí the king of yorùbá kò sọ pé the king of ọ̀yọ́ tí ọwọ́ bá kọ lẹ́tà ọwọ́ òbòkọ àdìmúlà iléṣà kò ní sọ pé the king of iléṣà the king of ìjẹ̀ṣà tí àwùjalè ọba kọ lẹ́tà kò ní sọ pé the king of ìjẹ̀bú òde the king of ìjẹ̀búland tàwọn aláké nípìnlẹ̀ ni ó yàtọ̀ aláké the king of aké torí mẹ́ta làwọn ọba àwọn ẹ̀gbá ṣùgbọ́n gbọ́ ọ̀yá wọn da gbogbo ẹ̀ làwọn ń pe aláké ní the king of ẹ̀gbáland èyí ò pẹ́ ọ̀nà bòmí lèyìn o wọ́n wá rí wípé ìbàdàn lọ́jẹ́ kẹrìndínlọ́gbọ̀n tí wọn ò lè ṣẹ́gun rẹ̀ títí jones fẹ́ kọ́ padà sílé lógun kírìjì gbogbo òwe jẹ́ wá ń tọwọ́ bọ̀ látòsàgbà tó lọ ọwọ́ abọ́ sórí ọ̀ṣungbẹ́kún oní sẹ́ríkì ìbàdàn ọ̀ṣungbẹ́kún yìí sì ní ọmọ orówùsì ni orówùsì yìí ló jẹ́ kí látòsàn tó jẹ sẹ́ríkì lòún wà ṣùgbọ́n kò sólóyè kankan mọ́ lókè àti nísàlẹ̀ sẹ́ríkì ló wà wọ́n wá ní ọ̀dà o rólé gẹ́gẹ́ bíi balógun tẹ́ bá wà lọ wò ló fi jẹ́ pé òun tọwọ́ bọ̀wé ń tọwọ́ bòlè àwọn akíntọ́lá gbogbo wọn náà ń sàìn pẹ̀lú ẹ̀ ìgbà wọn bá wá bí ọ̀dà o ẹ̀yin bàbá wa lágbára ilẹ̀ Ìbàdàn sẹ́ríkì ọ̀ṣùgbẹ́kún ta ń bàbá yín o ìtàláàfin bá ti sọ iná ìlàwá náà sọ ìtàláàfin bá ti sọ ìlàwá náà sọ still náà o ọ̀pọ̀lọpọ̀ kan bẹ tí wọn ò gbà aláàfin gbà tí wọ́n rí pójú ogun le táwọn yẹn wá sọ pé àtẹ bá fẹ́ kí ogun yìí ó parí aláàfin ló ní ká sí náà gbogbo nǹkan ogun mọ́ yín ìyẹn aláàfin adéyẹmí àkọ́kọ́ ọjà sì jẹun náà lórí ibi tó jókòó sí torí ọ̀tẹ́ tòun náà rìn nígbà tí wàhálà dé tí àwọn ẹ̀dà ọ̀mì tẹ́ ń gbógun tẹ́ ti gbógun dé sẹ́yìn ìbàdàn tó sì yẹ kó lọ kojú wọn wọ́n ti tàn wọ́n lẹ̀ lógun èkìtì parapọ̀ ló fi wá wá ìrànlọ́wọ́ àwọn british pé ẹ dákun ẹ gbà wá o ẹ gbà wá o wọ́n wá rí i pé ìbàdàn ogbòrò tí wọ́n bá ń sọ ìtàláàfin bá ti wí làwọn wí ìtàláàfin bá ti sọ làwọn sọ tó bá wá rí bẹ́ẹ̀ aláàfin wo wá ni the king of yorùbá àjẹ́ pé ẹ̀yin ìbàdàn ẹ̀ náà bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yorùbá ni yín ìbàdàn wá lo empire ìjà òmìnira sì làwọn èkìtì ń jà àti àkókò àti ifẹ̀ gbogbo tí ń jẹ́ ìpínlẹ̀ ọ̀ṣun ìpínlẹ̀ èkìtì lónìí wọ apá kan oǹdó wọ́n wá ní wípé ìjà òmìnira ni wọ́n ń jà ìbàdàn tó wá bu àyà tó báyìí kí wọ́n tó wá láwọn ò ní baba méjì táwọn ń wárí fún ju aláàfin ọ̀yọ́ lọ àwọn òyìnbó kọ́lẹ̀ tálàfin bá wá ń kọ lẹ́tà adéyẹmí the king of yorùbá tí Ifẹ̀ bá ń kọ Ọọ̀ni the king of Ifẹ̀ tàbí Ọọ̀ni of Ifẹ̀ ni làwọn ń kọ sí wọn bá rí gbọ́dá o orúkọ Yorùbá yìí àwọn wọn ní population tó pọ̀ jù torí Aláàfin nílẹ̀ dé Ẹdẹ òun àti ìran Ìjẹ̀ṣà wọ́n jọ pààlà lóṣogbo Ẹdẹ o ìdí tó sì fi rí bẹ́ẹ̀ ni iná ní ìtàn bàbá mi èmi ọmọ Aláàfin Ṣàngó wọ́n wá rí gbogbo òkè ogun òkè ogun nìkan ó ju gbogbo tá à ń pè nípínlẹ̀ Ọ̀ṣun lọ lónìí abẹ́ Aláàfin Ọ̀yọ́ ló wà tó fi dé Benin Republic àwọn Faransé wọ́n rí pé pẹ̀lú àwọn Faransé ti wà ń bẹ̀ tí wọ́n bá jọ ń sọ̀rọ̀ wọ́n rí pé àwọn tó wà ń bẹ̀ wọ́n gba ose Ṣàngó gbọ́ tí wàhálà bá fẹ́ ṣẹlẹ̀ tí wọ́n bá gbé ose Ṣàngó jáde ìjọ ó sì parí láàrin àwọn ọmọ ìyá gbogbo táwa ń pè wá padà sínú pé mẹ́jà wọn kò fi rádaràda búrẹ́dì kó wa lómi ọbẹ̀ náà fi wá lọ́dà tó bá wá jẹ́ bẹ́ńgbọ̀ wá dọdún 1990 wọ́n wá pe ìpàdé síbàdàn kò sógun mọ́ o kò sọ́tẹ̀ mọ́ ẹ máa lo orúkọ kan orúkọ yorùbá aláàfin yari ọ̀ọ́ni yarí àwùjalè yari ọba bìíní yarí tábánikà máa ló kọ ẹ̀ torí gbogbo ìgbà náà àwọn ọba bìíní ń ṣe ìpàdé nìbàdàn títí dìgbà tá a gba òmìnira ẹ tó lọ béèrè wọ́n ń ṣe ìpàdé nìbàdàn kí ọbaṣẹjọ́ tó da gbogbo ẹ̀rú Ọbásanjọ́ ń lọ da gbogbo ẹ̀rú àwọn nu wọ́n wà lára àwọn tó dàrú iná ló sì fa ti ti Ìlọrin Kwara State tẹ́ fi pín wọn sí àárín gbogbo àríwá àwọn Ọbásanjọ́ náà ni wọ́n ti fi jàǹbá ṣe wá bọ̀ tipẹ́. ìwà ni wọ́n fi wá pè pàdé pé ẹ jẹ́ máa jẹ́ ọkọ̀ yìí àwọn bá yarí àmọ́ gbà wọ́n ṣàlàyé fún wọn yìí pé ẹ wà kò ní pé ó kọ̀ọ̀rọ̀ yín rẹ̀ ẹ́ rí i pé èdè náà lẹ́ ń sọ jù ìnílẹ̀ general language tí gbogbo èèyàn gbọ́ lẹ́yìn pọ́jẹ́ general language èdè àjùmọ̀sọ òun náà la fi ń kọ nǹkan lẹ̀ ẹ rí ìwé ìròyìn tó kọ́kọ́ jáde gbàràm nílẹ̀ O2 ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ni wọ́n pè kí ló fi pè ní ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá Ẹ̀gbá làwọn tó kọ̀wé ṣùgbọ́n èdè Yorùbá ni wọ́n fi kọ́ ìwé ìròyìn Ẹ̀gbá àti Yorùbá ni wọ́n pè ìwà ló jẹ́ wípé wọ́n wá fi nígbà àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọn wá gbà wọ́n wá lo orúkọ kan ṣoṣo yorùbá ṣùgbọ́n gbogbo tíráìbù kọ̀ọ̀kan nílẹ̀ òòtù tá a tún lè pè nílẹ̀ òdùdúà ni ló lórúkọ ẹ̀yà wọn torí náà ìtí jágbà ń sọ àìmọ̀tàn jágbà ọ̀bá ti lọ máa ń gbọ́ gbogbo ìtàn tí mo ti ń sọ bọ̀ àti ta ni yorùbá gbogbo ẹ̀ mo ti ṣàlàyé lágbo tí ń gbọ́ bọ̀ ni ò ní máa jálùtàn káwá sọ yí pé orúkọ ẹ̀yà kan <laughs> lẹ́yà tó ṣe pé òun ló dé kẹ́yìn ìwà lọ́wọ́ akọ́fà gbogbo ilẹ̀ yorùbá irọ́ o tá à ń pè ilẹ̀ yorùbá lónìí ìlódé ọ̀wọ̀ irọ́ o ìlódé ondo ìlódé ìṣẹ́rí ìlódé ilẹ̀ gbómìnà ìlódé èkìtì ìlódọ́dọ̀ àwọn ọmọọba irọ́ o òǹkàlùkù ńkọ́ ni ìjẹ̀ṣà ẹ̀ṣẹ̀ yorùbá ìjẹ̀ṣà ẹ̀ṣẹ̀ yorùbá tẹ́ ẹ bá dé òkè ọya náà gbogbo wọn wọn lẹ́yìn máa ń pè láwùsá tribe by tribe wọn wà ṣèbókè ọya ni wọ́n pẹ́ àwọn tápà wọ́n sì ní tribe wọn bá a ṣe máa ń ní àwọn ẹ̀yà ẹ̀yà ẹ̀yà àwọn Borno ń bẹ bẹ́rìbẹ́rì ń bẹ ara àwọn Borno ni bẹ́ẹ̀ náà làwọn gòbírí ń bẹ àwọn Haúsá ń bẹ àwọn ẹ̀yà àwọn tífì ń bẹ àwọn gbárí àwọn kàjé ń bẹ wọ́n pọ̀ lọ bá àwọn tó gbé tribe tó ń bẹ ní north bẹ́ẹ̀ ṣe pọ̀ rẹpẹtẹ nu ẹ̀ láwọn egede north làwọn náà ti wá tó kálukú náà ṣùgbọ́n lọ́dọ̀ tiwa náà ń bì báwa náà ṣe láwọn tribe rẹpẹtẹ nù ṣùgbọ́n títí wá fi yàtọ̀ ni pé okò kan ló so gbogbo wa pọ̀ kí náà lókun náà ó tù ú fẹ̀ gbogbo alalẹ̀ trace ìtàn wa dé ilé Ifẹ̀ béèyàn bá ti dá ko oríkì rẹ̀ ní ìsìn á ti mọ ibi tó ti ń bọ̀ bọ́ọ̀ bá kira rẹ̀ ní òpómúlérómọjà lẹ́kàn á ti mọ ibi tó ti ń bọ̀ bọ́ọ̀ bá kira rẹ̀ ní ọlọ́fàmọjọ á ti tó ti ń bọ̀ bó bá kíra rẹ ní ìgbẹ́tì àmọ́ ibi tó ti ń bọ̀ bó bá kíra rẹ lólíkòyí àmọ́ ibi tó ti ń bọ̀ bó bá kíra rẹ lólúfọ́n àmọ́ ibi tó ti ń bọ̀ bó bá kíra rẹ lólúfẹ̀ àmọ́ ibi tó ti ń bọ̀ bó bá kíra rẹ ní àná àmọ́ ibi tó ti ń bọ̀ báà náà ló wá jẹ́ pé a wàá sún gbogbo ẹ̀ padà sí ilé Ifẹ̀ lórí èmi ò bá ọ. ọmọ aláàfin Ṣàngó tàbá sọ̀rọ̀ nípa aláàfin Ṣàngó mo ti sọ fún wa rí aláàfin Ṣàngó òun náà ni baba ńlá tèmi òun ni aláàfin kẹta ní Ọ̀yọ́ ṣùgbọ́n ibi tí a ti ń ṣe àṣìṣe ni pé níbo ni Ṣàngó ti rí agbára nígbà táwọn ẹnìkan ti ẹ̀ wí ọmọdé ẹ̀mọ́ wa láìmọ̀ kan ó ní sókọ Ṣàngó jẹ́ bí orúkọ Yorùbá kànràn sàǹdà wàá máa túmọ̀ orúkọ fún mi kànràn sàǹdà kọrì wàá máa túmọ̀ orúkọ fún mi Aláàfin kànràn sàǹdà wàá túmọ̀ orúkọ fún mi nínú èdè àṣà máa di orúkọ ẹ wo òkòkò kíríkò òkòkò ríkò àṣà máa di orúkọ ọ̀pọ̀ báwọn ọjọ́ tí bá fẹ́ jálu àwọn orúkọ tó ṣe pé àṣà lòdì àti àwọn ẹ̀fẹ́ ogun tí ń dorúkọ níbo ni Ṣàngó ti rí agbára níbo ni agbára iná ti wá kò sí àkọọ́lẹ̀ pé nínú ìtàn ọba tápà kan yọná lẹ́nu rí àbí ó ní agbára Ṣàngó kò sí àkọọ́lẹ̀ ṣùgbọ́n èyí tó dàrú ọjọ́ tápà ó pẹ́ sígbà Ṣàngó ẹ lọ wo history of àwọn tápà àwọn léèpé léèpé làwọn á ń pè wọ̀nyìnbó ló sọ wọ́n di núpé ibi títọ̀ ti máa ń dàrú tápà máa ń ṣe ilẹ̀ ibi tí àwọn ilé ń pé wà tápà wà ibẹ̀ ni àwọn òwúlò ibẹ̀ ló wúlò Odùduwà àkọ́ ló sì bí olówu bébí ṣe máa ń sọ Odùduwà àkọ́ ló bí olówu iyùn adé ṣe flagging ni àbí nẹ́tíwọ̀kì wọ́n tó ti ń dà wá láàmú nẹ́tíwọ̀kì yìí dúró dáadáa ó dúró kánpé nẹ́tíwọ̀kì yìí dúró gẹ́gẹ́ bí àwọn yòókù rẹ̀ ṣe máa ń dúró wọ́n flag wa ni flag wa ni tí ọba lọ ẹja tó wo ẹja ojú eléwo but àwọn tó wà lórí àwọn tó wà lórí YouTube àwọn ò lè mọ gbogbo rádaràda tẹ̀ǹdẹ́wò tí wọn. wọ́n sì pé wọ́n flag wa ni ká mọ̀ sì pé network ni ká mọ̀ ká dúró torí àwọn tó wà lórí Facebook ẹ̀yin tẹ̀yìn bá tún wá wò lórí YouTube ẹ̀yin ò lè mọ gbogbo gbígbẹ́ ṣe ń flagging tiyín flag ni kò tiẹ̀ gbé wá rárá nẹ́tíwọ̀kì yẹn dẹ̀ dá pé nẹ́tíwọ̀kì ló dúró yìí nẹ́tíwọ̀kì ló dúró yìí wọ́n flag ni ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like ẹ máa tẹ love ẹ máa tẹ like One flag ètò yìí ni ẹ rí àwọn ètò ti lé ní four hundred plus ó ti padà sí two seventy ẹ máa ti rí pé ń lo òkè ká tó mọ kinní yẹn ẹ rí pé ńgbà tá à ń lo àwọn fóònù tá à ń lò tẹ́lẹ̀ agila tẹ̀fẹ́rẹ́ èèyàn fifty lórí péèjì tí over two hundred and sixty thousand wà wọ́n tó ti wọlé padà ẹjẹ́ tó ṣe báyìí ẹjẹ́ tó wo ẹjẹ́ ń wo nẹ́tíwọ̀kì ilé ìwò ká tó lo ilé ìwò hmm, ilé ìgá ló tiẹ̀ ti wá lọ tán yányán ilé ìta tó ń lo ìgá láàlò flagging ni flagging ni tàbí nẹ́tíwọ̀kì náà dẹ̀kun ẹjẹ́ àṣìṣúrù káwọn èèyàn wo fi padà darapọ̀ mọ́ wa. ya sùúrù káwọn èèyàn fi dàpọ̀ mọ́ wa. bẹ́ẹ̀ ni gbogbo nẹ́tíwọ̀kì bíi mẹ́rin là ń lò ní ìsìn báyìí ó dàgbé nẹ́tíwọ̀kì àwọn kan ò tiẹ̀ tó sí gan pẹ̀lú bá a ṣe wà lálẹ́ yìí náà tá a bá ti ní starlink yẹn náà ọlọ́wọ́ tó ń network ò dá ń bẹ̀ ilé náà tó ń flag wa. Uh, Akíndélé jẹnẹrétọ̀ yẹn ò lè jẹ́ ó gbọ́. tẹ̀ sí nẹ́tíwọ̀kì rárá ń bi náà. nẹ́tíwọ̀kì ilé náà ò tún wá. ẹ má bínú gbẹ̀yìn tí ẹ̀ ń wò wá méjì ni nǹkan tó ń ṣẹlẹ̀ network ń ṣe tiẹ̀ àwọn tó sì ń flag ètò náà tó ń ṣe tiwọn méjì làwọn nǹkan tá a rí tó ń ṣẹlẹ̀ ń bì jẹ́ ìwọ̀ náà bóyá ká tan ti rúta ńlá gbà yẹn jẹ́ fi tàti pẹ́ńbẹ́ náà tẹ́lẹ̀. tó ti lọ tan rútà ńlá yẹn ó darí pé wọ́n ń flagi ètò yìí gidi gan ni ẹjọ́ wọ́n máa flagi ọlọ́run jù wọ́n lọ fẹ́ wò bóyá a tún lè rí kára dátà lórí airtel síbí ìjára dátà látòrí airtel àbá tún ẹ má bínú wọn ń flag ètò yìí ẹ má bá wa tẹ love ẹ má bá wa tẹ like ẹ má bá wa tẹ love ẹ má bá wa tẹ like wọn ń flag ètò ìtàn Yorùbá gan lójú méjèèjì wọn ń flag ẹ. Mm, one flag here. So I need to do, I need to take another dimension. Wọ́n flag wa gan. Nípa bí apẹ̀lẹ́. unflagging ẹ máa bá wa tẹ love ẹ máa bá wa tẹ like ẹ tẹ love ẹ tẹ like ẹ tẹ love ẹ tẹ like unflagging wa gan gan seriously tí èsì díẹ̀ ni o kì í ṣe pé wọ́n wọn ò mú kékeré o wọ́n mẹ́ni wa gan lálẹ́ yìí ni o wọ́n mẹ́ni wa lálẹ́ yìí ni ibi tí mobile náà ti ra dátà sórí airtel àsáré rà lọ online pé ta a bá lè rọgbẹ́ si sí bó ti lọ tan rúta ńlá yẹn náà tí yẹn náà bá lè lọ tí ò bá wá lè lọ a jẹ́ pé ká gbà fún wọn tí wọ́n bá wẹ̀nì ní ní alẹ́ ó ti já sórí nẹ́tíwọ̀kì ìdíyẹ náà nẹ́tíwọ̀kì yẹn náà lò wọn ò fẹ́ ká ṣètò lálẹ́ yìí dì sí àyìnwá mọ̀ bí mo ti kọ̀nẹ́ẹ̀tì ilé ìmọ̀ ilé ìṣá. mo ti já sórí ó dà pé ti airtel yẹn fẹ́ dúró ẹja pa three ẹja pa five g yẹn náà ó dà pé mtn gan ní mtn yẹn fún wa ní problem bí àti glo. mtn fún wa ní problem pẹ̀lú glo ṣé airtel ta tó lóye náà só mu ṣá àti ní kó connect ẹ̀mí lé pẹ̀lú ẹ̀. tó bá rí lè hmm. Ẹ má bínú gbogbo ẹ̀yin ń wò ní bó ṣe gbà lálẹ́ nìyẹn. Bó ṣe gbà lálẹ́ nìyẹn tó bá mú e, bá mú. bá mú tó ṣe ẹ má bínú wọ́n ń dà wá láàmú gidi gan wọ́n ń dà wá láàmú gidi gan lálẹ́ so wọ́n ń dà wá láàmú gan gidi gan ni wọ́n ń dà wá láàmú gidi gan hmm, gan ni wọ́n ń dà wá láàmú gidi gan gbogbo nẹ́tíwọ́ọ̀kì yẹn ń lọ bá a ṣe ń ja sórí ìkànnì yẹn èmi ètò ń lọ mtn ti lọ tán lórí kinní fún wa. tiẹ̀ ti lọ tán. Ẹ jẹ́ ká bá wa ní faradà bẹ́ẹ̀. Wọ́n nẹ́tíwọ́ọ̀kì ò dára rárá. Nẹ́tíwọ́ọ̀kì ò dára. Rárá ni nẹ́tíwọ́ọ̀kì ò dára. Eh, tá a bá ń wò mí tá a bá dẹ̀ ń gbọ́ mi ẹ máa tẹ lọ́ọ̀fẹ́ máa tẹ láìkì ọwọ́ bá wà lálẹ́ wọn ò fẹ́ ká sọ̀tàn lálẹ́ ọwọ́ bá wà wọn là ti ń ṣe tipẹ́ wọn là ti ń ṣe tipẹ́ ọwọ́ bá wà eh, torí ó yà mí lẹ́nu tó ṣe pé gbogbo rúta wa méjèèjì tó ń bẹ nínú stúdíò nẹ́tíwọ̀kì lọ lórí ẹ̀ ìta lò pẹ̀lú glo tó ń bẹ lórí fóònù nẹ́tíwọ̀kì lọ lórí ẹ̀ èyí tá à ń lò pẹ̀lú MTN nẹ́tíwọ̀kì náà tó lọ lórí ẹ̀ ẹ̀rì àtúnṣáré ra airtel àtúnṣáré ra owó sí lórí pápá àpàlẹ iná mi ò sì tí ì dúró kò kọ́nẹ́ẹ̀tì mọ́ airtel yẹn ò kọ́nẹ́ẹ̀tì mọ́ ni kò kọ́nẹ́ẹ̀tì mọ́ kò rí tí ì rí íńtánẹ́ẹ̀tì ó dúró ń bìbẹ̀ kò rí íńtánẹ́ẹ̀tì kò tí ì wà rí íńtánẹ́ẹ̀tì ẹ̀ lórí lórí eléyìí ni ìṣòro tá a ní. kò tíì rí Íńtánẹ́ẹ̀tì ẹ̀ lò pẹ̀lú eléyìí. Tó bá ti rí ní pẹ̀lú eléyìí nísìnyí ó yẹ kí ètò ó lè máa lọ. Kò rí no Íńtánẹ́ẹ̀tì, kò rí Íńtánẹ́ẹ̀tì yẹn. Wọ́n flag yẹn ń pọ̀ fún wa gan ni. Ibi tí wọ́n fi ń wa ti pọ̀. Ẹ má bínú ẹ̀yin tí ẹ̀ ń wò wá. ọ gbà bẹ́ẹ̀ lálẹ́ yìí ni ó gbà bẹ́ẹ̀ lálẹ́ tá a bá lè rí ṣe ó ṣeé ṣe ká wa papọ̀ ní àárọ̀ ọ̀la ká má gbàgbé pé ọmọ aláàfin náà ni tá à ń sọ̀rọ̀ lé lórí ká má gbàgbé pé ọmọ aláàfin ni tá à ń sọ̀rọ̀ lé lórí ẹ má bínú ẹ̀yin èèyàn wa fílágì yìí pọ̀ a sì fẹ́ ká. ká gbádùn ara wa torí náà bóyá a fi ojú òpó lẹ́nà fún wa ẹ̀yìn ọ̀dà bó ti fẹ́ dúró báyìí torí àmọ́ tó dé gbogbo àwọn nẹ́tíwọ̀kì nẹ́tíwọ̀kì yẹn náà kò wá nẹ́tíwọ̀kì yìí ò wá tiẹ̀ wá rárá fi ojú òpó lẹ̀ fún wa ni pé kò tiẹ̀ dùn rárá rárá. Àwọn ta máa ń lò á kò tiẹ̀, kò tiẹ̀ wá rí, kò rí ti Airtel yẹn tó bá rí. A fẹ́ kejì kò rí. Tó bá rí, a ṣètò. 果粒果粒果粒哦果粒果 ẹja á sì máa wò ó lápá tí ń rọ́gbọ́n dá sí ń bì settings kan ló kù tí mo fẹ́ kí eléyìí ò gbà tí ò tí ì gbà tó bá fi lè gba settings yẹn á rí á rí ṣe òun tó bá lọ́nà bá ní kó gbà á jẹ́ pé á rí bá fi lè rí gbà báyìí a mọ̀ bí tó wà lọ àmọ́ tí ọba yìí ti wá rí gbà á jẹ́ pé a fi ojú òpó lẹ̀ fún àwọn ẹni bí. kò tún gbà ẹ má jẹ́ ká dá wa lágara ẹ má jẹ́ ká dára wa lára gara torí gbogbo ọgbọ́n tó yẹ ká dá náà ni a ti dá tó ṣe pé wọ́n ó ń dá padà àwọn ọ̀tá ìlọsíwájú ẹ ṣe bẹ́ẹ̀ ni o ẹ bá fẹ́ pè wá àtìlẹ́yìn ni o àbí fún béèrè lórí zero eight zero two three six eight seven four three two ẹ ṣe gan ni.